الله تعالى نعم wọ́n ní àwọn àti ìgbọ́ngbọ̀n máa wà tán nínú wọ́n ní ẹ̀dàkùn ìbẹ nínú ìbáwọn tó gbọ́ yìí pé ó pàtàkì oṣù rẹ̀ wọ́n máa bèèrè nípa ìfọ̀tọ́mọ́lá pàápàá jùlọ ní ẹ̀sìn tó bá tẹ̀sán náà wọ́n ní ìwọ̀n tààrà wíwá táwọn ti wọ́n ní àwọn ike láàyè ní fún wọn ti lálẹ́ àyè ní ọmọ ti ní òun wọ́n ní ẹ̀dàkùn tarawih àmọ̀kí lálẹ́ àmọ̀kí lóru sẹ́rí gbólóhùn alẹ́ gbólóhùn òru kankan náà ní méjèèjì yorùbá àwọn la differentiate wọ́n bá ní ìgbà wo lálẹ́ níbi yorùbá nìsín ó ṣeé ṣe kó jẹ́ pé àti ṣe ààlà láàrin pé wákàtí báyìí sáré alẹ́ ti bẹ̀rẹ̀ ìgbà wo lòru bẹ̀rẹ̀ ẹ̀rì pọ̀pọ̀lọpọ̀ aago méjìlá àwọn ọmọ sọ síbẹ̀ sì wá lórí nínú sẹ̀ríà àní ọ̀sán àti lóru ìgbà wo lóru bẹ̀rẹ̀ ìjọba tó rùn bá ti wọ̀ tí magrib bá ti wọlé ṣùgbọ́n òru èyí tó wà fún náfìlà ó bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìṣá òun náà máa fi ń pe òru ìyẹn ní òru alákọ̀ọ́kọ́ òru àárín àti òru ìgbẹ̀yìn gbogbo ẹ̀ pátá qiyamul layl náà ni ẹlòmíì ń bẹ tó bá ti kí ìṣá ìtàn láti tí ò ní ìgbà tí yàn ráka mẹ́rin ìgbà tí báyìí ní ní ikú mọ́sálásí ní ti yàn sábú ìwé ti rí ni o ti máa ní jésì ní èyí kára ní ìjẹ ọlọ́run ojì wá rí so ó yàn sábú ìyàbí òyàn òṣèré ráka mẹ́ta náà ló léyàn tọ́ òṣèré ráka márùn-ún ní màá yàn òṣèré ráka ẹlòmíì ó sì wọlé tán ní ọ̀yàn òun náà ti jí ó ti yàn kíyàmù lẹ́yìn ṣùgbọ́n òun kà sí ní àkọ́kọ́ òru ni ìbẹ̀rẹ̀ òru ìtumọ̀ rẹ̀ ni wípé tàráwì tàǹkì yẹn èyí tó dáa jù fún gbogbo ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn ìjọsìn tó lọ́lá yẹn èyí tó dáa jù ní lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀bá fura lọ́jọ́ júmọ́ àsìkò tá a nàbí sallallahu alaihi wasallam tó pè ní sáàtún mustajaba ìgbà wo ló lékè epo bọ́ sí ìgbẹ̀yìn ọjọ́ lọ́jọ́ jimá ìyẹn lọ́wọ́ lẹ́yìn àlásàrì ọwọ́ rọ̀lẹ́ títí tí magrebi ó fi àwọn sábẹ́ ní falitẹ́mísùhà fi hàdìhì àsìkò yìí òun náà ní ìgbẹ̀yìn tábà wo Ramadan ó ṣe lọ́lá tó yìí ó èwo ló lóore jù nínú ẹ̀ òun mẹ́wàá ti gbẹ̀yìn tẹ bá wo kìyàmù lẹ́yìn ìrun òru tá a máa ń kí náà èwo ló lóore jù mẹ ti gbẹ̀yìn ó túmọ̀ sí wípé lọ́pọ̀lọpọ̀ àwọn ìbáàdà yìí lásìkò rẹ̀ máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ èyí tí máa ọwọ́ gbẹ̀yìn yẹn bẹ́ẹ̀ náà wà ní kìyàmù Ramadan so ẹni tó bá ní gbìyànjú tó bá lè kí lọ́wọ́ òru ìgbẹ̀yìn àbó òru àárín olóore ju òru alákọ̀ọ́kọ́ lọ àmọ́ sí gbogbo ẹ̀ sí kìyàmù lẹ́yìn náà ni kìyàmù lẹ́yìn náà ni sí gbogbo ẹ̀ sí tàhájúdù náà ni tàhájúdù náà ni sí gbogbo ẹ̀ kìyàmù Ramadana ni kìyàmù Ramadana ni ẹnu wípé ẹni tó rọ́jú tó jí lóru tó di ilé rẹ̀ àbí kò tẹ̀ tí sùn ń ṣe ẹ̀ lè fi wé ẹni tó ń kọ́ sùn tó sáré ṣe àsìkò yẹn àsìkò ṣe ṣùgbọ́n the other hand tíyẹn bá wá irú àwọn àkíyèsí kan lábẹ́ ọ̀rọ̀ yìí ẹlòmíì ò ní òun ò kí òun ò kí tóun lẹ́yìn ṣáì òun fẹ́ sọ di òru tí ó sì máa wá tan rẹ̀ jẹnu ó lè lọ sùn lọ bámbám ní àgbàtíláàrí dé òun lè fi ogun tó kù tíláàrí ó fi dé bí ó fàánù òun fẹ́ jí lóru náà tẹ́lẹ̀ tó wọn àbí kẹlòmíì ò kó ìra lẹ́nu ẹ̀mí ẹ̀ pé títí àárín òun sì kọ̀ rẹ́ báyìí ṣe bí wọ́n ní òru ni ẹlòmíì ń bẹ báwọn ṣẹ̀rí kíkì ní jàmá yẹn téèyàn ó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn fi ṣàǹfààní olóore ju kó ń tàn lọ dà kí nínú ilé lọ lóun nìkan torí pé àwọn àwọn àrùwá ìmàníyà ẹ̀mí ìmánì kan máa ń bẹ pàápàá jùlọ kíkà alukur'an pẹ̀lú àwọn èèyàn encouragement tàdábúrú ayatillah ìrònú sí ọ̀rọ̀ ọlọ́run àtàwọn oríṣiríṣi orí àti pé mọ́sálásí lásìkò yìí sha'iratan 'azima ẹ̀wù ṣe wà láyé àwọn sáàbì nínú Ramadan àwọn èèyàn péjọ sínú mọ́sálásí kó tó di pé ó mọ̀rù wò pé à ẹ jẹ́ kí ó bá yẹ nìka kó máa ṣíwájú níbi tá a ti lọ níyẹn bá ní tó bá fẹ̀mí balẹ̀ pé ó rọrùn fóun kóun ò jí lóru ṣùgbọ́n láǹfààní kò kì í níjàmá bóyá bí aago mẹ́jọ àbọ̀ tí wọ́n ń kí lọ́dọ̀ wọn àbáago mẹ́sàn-án àbáago mẹ́sàn-án àbọ̀ àbáago mẹ́wàá èyí dáa ni pé kó kì í níjàmá yẹn kó sì kì í pẹ̀lú ìmáàmù kó sì kó tó di pé yóò máa àyàfi kọ̀ǹdíṣàn mi ó tún lè láwọn rídìí mi ó lè ní gbogbo lé àwọn kò sẹ́ni tí ó kì fún wọn ọ̀nà sì jìn wọn ò tiẹ̀ lè wá àwọn ìyá tẹ́lẹ̀ kan lóun náà ni wọ́n tún ń gbìyànjú àti kí níjàmá fún wọn nínú ilé eléyìí ti ní excuse ìrìkún náà tuntun lọ òtútù náà gbìyànjú láti kí fáwọn yẹn eléyìí ọ̀wá túmọ̀ sí gbogbo àwọn àtàkàṣà tó wá kún àwùjọ wa níbí báyìí wọ́n ti dènà àwọn ẹni sí kéréje kéréje eléyìí ọkọ̀ ojúṣe léyìí inú léyìí ilé kan náà ilé tí òjì kìíní kan sílẹ̀ yẹn ẹ̀dá ní azamu ẹ̀dọ́wà ìjẹ̀dẹ̀ ọmọ ìwúrò ilé ọmọ ìwú jẹ ilé wà ilé wà sí yànmọ́ yànmọ́ eléyìí èsè àṣà dáadáa láàyè kọ́ra kò ní ìgbà káṣí mọ́sálásí ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọn o kejì pẹ́ni tí ọ̀dọ̀ wọn jí ni àbáwọn ya arúgbó eléyìí inú ilé tí wọn ẹnìkà wọ́n yà máa rí wọ́n máa ṣe kíníkà àwa ti fi wá kan ẹ̀yìn bọ̀ kíníkà wọ́n mọ̀ wọ́n sọ di pé tìǹbù lè ju àní kìnìkà àwọn náà ń kí bí ẹ̀yin náà ń kí bí ẹkú kìnìkà eléyìí ṣe ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kọ́ndíṣàn ọ̀kan tó lè mú yẹn ṣe náà ni kó jẹ́ pé gbogbo àdúgbò náà àbí ilé náà kò sí mọ́sálásí kò sí kinní kan wọ́n wá ẹnìkan ya wọn náà sọ̀rọ̀ wọ́n sáwọn wá ní ma kí àǹfààní kìyàmù Ramadan wọn ni àǹfààní wọn náà tó mọ̀wùlẹ̀ dún mọ́sáàsì ń tẹ̀ ọ̀nà tó máa ń lọ tó jẹun wọ́n mọ̀ wá kí fún wa lé eléyìí lọ sí tó wù àmọ́ gbogbo pálapàla eléyìí títẹ àwọn eléyìí yàrá yàrá yàrá ìkólékílé lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọn fún kálukú ọmọ wa ṣe tiẹ̀ eléyìí sí ìlànà òṣìṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamu alayhi bí báyìí ni. Nah ẹ̀rí lọ́lọ́pọ̀ káàkiri. Ah. àkíyèsí tí wọ́n tún bá sanra wà létí pé ká kí ìṣẹ̀lẹ̀ ọláìrán pé àwọn kan bẹ̀ wọ́n tara wọn jẹ́ tó máa ti ṣìnà tán báyìí ẹ̀rí bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti rìn ẹ má pẹ́ o mọ́mù kan púpọ̀ o láti kó lè nísìnyí náà ó kejì wá táyì bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú wọ́n ṣe kíni o kí wọ́n bẹ̀rẹ̀ ìṣáyì kí a tó máa gbọ́ pé àsìkò ìṣáyì wọlé gan àwọn mi làwọn àtàwọn gbàgbọ́dọ̀ àmì kásámù táwọn àwọn ti kí táwọn tán wọn náà máa ń pè wọ́n ní màsìngbà mọ́sìngbà báyìí wọ́n ní kí èsì mọ́sìngbà táwọn àwọn apá wa tọ̀ wọ́n lè ṣe yìí pé yìí òun ní òun ní tọ́ mọ́sìngbà yìí ọlọ́kọ́ ta lọ wa tẹ́lá àwọn èèyàn sùkánù mà bóòlù ń tàn ti fẹ́ èèyàn ti fẹ́ jèrè pẹ̀lú àwẹ̀ Ramadan ẹ̀dàkùn lẹ́mìí ara rẹ̀ gan kóun ló bira rẹ̀ kọ́mọ ó bira rẹ̀ pé sẹ́sùn lèyí ti ń ṣe yìí àbí nǹkan ń ṣe wọn àwọn ará níwájú ọlọ kí wọn kọ ìgbóná òbí rẹ irú àwọn tá ń ṣe wọ eléyìí nígbà tí yẹn rí nǹkan ẹgbẹ ìnira ẹ wo ẹ ṣáà yára ọdún káyọ ká bá ti lọ gbogbo orú ẹni tí máa ń ṣe wọ eléyìí kọsẹ sí o kò yẹn náà fi là èyí tó tún wá burú jù ni pé iṣẹ́ ìyẹn kò tún wá ní ti wọlé wọn ẹ̀kọ́ rí jàrá ẹ̀wọ̀n ló lẹ́nu. ẹ̀dá fún wọn láàyè kí ìyàwó lẹ̀ kí gan olóore jẹ́ ìta kí wọn lọ one àsìkò rẹ̀ ètò ètò two èyí tó burú jù òun ni sọlátù l'Ìṣà sásìkò rẹ̀ tiẹ̀ ti wọlé sásáàdù tóró wọn kọ́kọ́ kí ìṣá ìwọ̀n pa láwọn kí lẹ́yìn náà báyìí ẹ̀dàníyà kìíní kan ẹ̀ tó máa gbọ́ owó ló ń ẹ̀dàníyà oníjẹ́ ẹ̀dàníyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjọba tó fẹsẹ̀ dé kó kí ìṣá yìí rẹ̀ kó pé dáadáa kó bá wà lẹ́nu tó. ọmọ wa lé imam o tó bẹ́ẹ̀ àwọn náà ní aláwa ọ̀rẹ́ yìí kan bá ọ ní oṣù wa kì wàrà wàrà wàrà ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ṣẹ́jú mẹ́wàá àwọn mi ti parí subhanallah subhanallah bá tún wá rírun wọn wọ́n tún wá lè jòkó lẹ́yìn àdúgbò bọ́lá wọn àwọn agbára lónìí akẹ́ àwọn ìyá wa wọ́n lè wá rú àwọn ẹjọ́ kan wọn ń ṣe kí ni túmọ̀ gbogbo eléyìí subhanallah ní oṣù alábàárìkà yìí ìmánidà tàlẹ̀yàn tán sẹ́sìn tọ́lọ́wọ́n gbà lélẹ̀ kábí ọ̀nàtọ̀ ọ̀hún náà falẹ̀yẹ sẹ́fìtì náà kò bìrà rẹ̀ kò sẹ́sìn lè tó ń sìn ní táwọn èèyàn tájí tán la ilaha illallah tẹ̀ máa lọ wo bó làwọn ẹ̀ máa sọ pé ẹ̀rì béèrè béèrè kalẹ̀ kan àkọ́kọ́ òru àárín òru ìgbẹ̀yìn òru kí wọn lọ wo báwọn ẹni rè wọn ní kódà nígbà míì táwọn bá kírun láyé òjíṣẹ́ ńlá Muhammad àyà máa ń kàn pé sọ sísáré ò ní bọ́ àwọn ìtìmọ̀ lọlé ẹ máa ti wà ń bẹ̀ láti ẹ̀ṣà wọn bẹ̀rù pé sísáré ò ní bọ́ kó tó di pé wọ́n máa darí wọlé ó tẹ̀ yọ pé ò ní kápá ilé yìí one tẹ̀ bá rí ibi tá a ń fi wákàtí méjì kan gàwọn ni ah àwọn yìí wọn àmọ́ gbájú ilé ìwọ ni wọ́n nà wọ́n wọ́n ní yóò lè kí wọn wákàtí méjì péré tó bá bá rí o wọ́n mọ̀ complain àwọn yẹn mọ̀ complain àfàwọn àwọn tó bá tún wá ṣe náà ni wọ́n tún wá dùn pé ah, alhamdulilah ẹ̀rọ tí wàá tún yàtọ̀ tí ó sì jẹ́ kó nítumọ̀ rárá nígbà ibi táwọn ẹni rè lánàá wọ́lá so ẹ̀rọ wo bó ṣe lá Muhammad bó ṣe kí àtúwálá wọn sàá bí ẹ̀ àti gbogbo àwọn ẹni rè tí wọ́n ti lọ wọn náà bá dé tí ó fi parí àwọn míì fojú kan òun mọ́ àwọn míì nígbà tá a bá lè nígbìyànjú ẹ ẹlòmíì ọsọ di mẹ́wàá gbẹ̀yìn pé à ah, eléyìí tún kàn pa ẹ dàkún ṣé ọlọ́run ọba ṣe tàn òní alárakọ alárakọ ẹ ò ṣé rírà wọn lẹ́yìn ṣe ni àbí wọ́n wọ́n wọ́n ṣẹ̀sìn so ogorun kan báyìí kò jẹ́ àkíyèsí káwọn yóò bẹ̀rù ọlọ́run ọba wọn wàláhì ká bẹ̀rù ọlọ́run ọba wọn àrùn oríṣiríṣi àáfàt ewu àti àrùn òun ní bẹ nínú òun báyìí àsìkò ètò wàràwàrà kí ló fà tó fi jẹ́ pé sọlá àwọn ọ̀run ọ̀ràn èèyàn òun ègún tó náfìlà àbí ẹ̀kọ́ ni torí pé náfìlà èèyàn ó dì so ọ̀ràn èèyàn ní ọ̀ràn èèyàn lòun dandan ṣùgbọ́n mo bẹ̀rù pé ó ṣe ṣe kẹ́lómi já arúgbó ó ṣe ṣe kẹ́lómi bẹ́ẹ̀ já láàárẹ̀ ó ṣe ṣe kẹ́lómi má nì ṣùgbọ́n náfìlà yìí wọ́n tó mọ̀ pé alihamudulilayi ọlọ́run sàn ọ̀fẹ́ fi ṣe alápáǹtì tẹ̀síwájú ọlọ́run bó bá ti wá di pé èèyàn dúró dúró dúró ẹ̀ṣẹ̀ fẹ́ ròyìn ó lè sinmi ó lè sinmi díẹ̀ ó lè ṣe láti pé ń tara wéèyì náà ó kọ́ bá dénú wọ́n bá kíráka méjì tán kára ṣe kí ni ká sinmi díẹ̀ ó lè yára tí tí o tó jẹ́ ìran ìjọsìn òun náà ni kó gùn kálukùrá ni ogún ní kíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá wò pé oníwàràwàrà kí ló ń tà gan bóun náà kì í aka mẹ́jọ aka ẹ aka mẹ́wàá aka sálámà mẹ́àrún àbí ẹhẹ báwọn báwọn bóun wọn kì í gan so wọn náà wọn bò ṣe tán o èèyàn tara ẹ̀ ní o èèyàn tara ẹ̀ ẹ wá wo orí ẹni bẹ́ẹ̀ jó lè ṣàǹfààní pẹ̀lú Ramadan ẹ kàn wá rí i pé ń bá ṣe kánà ẹ̀ wò ń bo ní ọ̀lọ́ ẹjọ́ ìrìnkúrìn ìwòkú kàtìkàtì jòkókíjòkó irú wọn yìí sábà jèrè oṣù yẹn àtòrí ti bẹ́ẹ̀ yóò kàn sí ìgbà tó ké ẹjá ìjà ń kí ní ká bá tiwa lọ irú wọn báyìí kí ẹ má tara ẹ jẹ o èyí tí kan máa ń báyàn ló jẹ́ ni pé àwọn masakin àwọn ẹlòmíì ń bẹ ládùúgbò wọn ọmọ kankan àwọn náà máa ní àwọn àti wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn àti wípé àwọn àti kéde wa bí ẹni pé ìyẹn kan lọ sọ mí jẹgẹ ibi kíkà ti sọ mí jẹgẹ méjì méjì lọ́yọ̀ ló ti tèmi èmi ti ẹnu àwọn pé ah ẹwọ àwọn ìyá yìí ẹwọ bàbá yìí wọ́n sì lánìyàn dáadáa wọ́n wá ṣe alábàápàdé ẹni tí ó ṣe sábàdé àbúrò wọn ló jẹ́ pé tọ́ ọ̀nà ọmọ ṣe wá ní wọ́n sì ṣe wá lẹ́ni tí ò ní jèrè lórí ọ̀nà kó tún àwùjọ ó gbúrú àwọn tó ń ṣe wí eléyìí ìkìlọ̀ àtàkìyèsí ká bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ọlọ́run èsì dáadáa ni pé òun yà gbọ́dọ̀ jẹ́ ìmáàmù ní rọmọdánà àwọn kan bẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè rí èké kankan ẹjọ́ di ní rọmọdánà yóò tó sàkóso síwájú ẹ̀ kéèsì kí wákàtí márùn-ún wọ́n bẹ̀ bẹ́ẹ̀ ọ̀daràn náà òun náà yóò sọ yóò sọ mọ́tara ẹ̀yà ẹ̀wá kí tara wì ìwé náà ti ń ṣe yìí o ìwé náà ti ń ṣe yìí o níwájú ọlọ́run à ọlọ́run mọ̀jà ṣìnrìn o mọ̀jà báwọn ẹni bí tó ọlọ́run kò fi wá ṣe kún bí àwọn ẹni rè láìpẹ́ méjì ọlọ́run wallahu ta'ala a'la wa صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين